وعلى آله وصحبه ومن والاه ما بعد السلام عليكم ورحمة الله báyà tá a bá rí ìbéèrè kàtà mi méjì torí pé ọjọ́ ti lọ náà àwọn ọ̀sẹ̀ ẹ̀yìn àti. ààrẹ ti tó dé pé ọjọ́ ọ̀dọ́

àdìsí ah. ah. tí àkàpà nàbí sọlá àìsọlẹmà tí ọmọ ẹ̀yà kan lọ du ọmọ ẹ̀yà rẹ̀ sùn lórí pé kí ń ràn òun lọ níbi òwò tó ń ṣe gẹ́gẹ́ bí mo ti sọ ní àlàyé mi pé ẹ̀yí tí ìran bọ́yá burú ni ìran ẹ̀gbọ́n rẹ̀ lọ a pé ìmọ̀ ń wá àbúrò òun mọ̀ nǹkan tó láǹfààní so eléyìí ò túmọ̀ sí pé tá a bá lẹ́nu tó jẹ́ Ah, tí ọ̀fẹ́ ṣiṣẹ́ ah, orí tẹ́ kò sí nínú pé ah, ibi bọ̀dá mi ti lówó lọ kò ní ìdí kí n ṣiṣẹ́ so wọ́n ní ọlọ ilé kí ó kọ̀ lọ wọ́n ní ọlọ ilé ìwé kọ̀ lọ yorùbá ni wọ́n tún pa láàrú ó tún dákẹ́ nígbà tí ó kí ó tí ó kàwé wọ́n bá pa láàrú ìbò lọ́yọ̀ kọ́kọ́ lọ wọ́n tún pa láàrú kò tún ṣe bí ètò ń gbọ́ ẹ̀ ṣe pépélé ọ̀ ń ṣe eh, ẹ̀ ń tí ó tàbí àrẹ ọ̀dà ni sọ ilé ọyẹ kéèyàn dá sẹ̀rí àfún so ntí ọkàn sí kókó ni pé àìfún téèyàn ní fún kò ní jẹ́ bẹ́sì ti pé kọ̀ wá rán mi lọ ìgbà ntí ń se mo fẹ́ kọ́kọ́ kọ́kọ́ rẹ kiri ìtọ́kẹ́ wa ń bẹ̀ nù kì í ṣe pé èmi ò ní fún gbà tí ó jẹ́ pé kò tí ó ti wá rán mi lọ nù èmi ò kàn ní fún ni pé láti control rẹ pé kó rí nǹkan mi máa ṣe which automatically pé tó bá jẹ́ kó ní ti ń ṣe báyà ti ń ṣe yẹn kò sọ̀tẹ́ẹ̀nì rẹ̀ demand ti ẹ nídìí ẹ̀hán bọ́yá ń ṣe kakò lé ẹ̀hán kò sí tó burú ìntàn kan sọ ní kókó mọ́jẹ pé àǹgbà tí o ti wá bíjì sí tí mò ń ṣe tí mo fi ń rówó which means èmi ò ní sànù rẹ̀ èyí tí ìṣẹ̀rí ọ̀fẹ́ nù ọlá ọ̀tá ara rẹ̀ ọ̀tàn. five sọ́wọ́ islamically pé kéèyàn ṣe khalwa ní ọjọ́ àràfà yẹn pé kéèyàn lọ wábì kan jókòó sí pé mò ń ṣe ìbádà kò sí tó burú kò sí tó burú nǹkan kan ní pé kéèyàn ọmọ ṣe lọ́ràn yẹn lórí ara rẹ̀ tí wọ́n kàn ló pé díẹ̀ ń wábì kan tí ń ti lọ dúró báyà máa ka Kùránì mi ha ṣe kí ha títí kò ha wallahu ta'ala alam ha ìbáyà bẹ̀rẹ̀ ha ọjọ́ final ha naam ẹ̀ẹ́n ha bá pa gbogbo ètò ẹ̀yìn ha torí kí <laughs> ìtàn ìbéèrè tó ń béèrè pé ha ha ha sọ̀rọ̀ pé. ńgbà tá a sọ̀rọ̀ pé kò sí tó burú ẹni tí èsè mùsùlùmí èèyàn lè fún ẹran léa wọn á béèrè pé ṣé dídé ni àbí tútù àbí gbígbá ìmọ̀ ayé fi kún tí ó ṣe dá sọ bẹ́ẹ̀ wọn á béèrè pé àwọn ẹnìkan ní àlè fún lẹ́ran tútù àfi gbígbá ẹ̀mí ọmọ òfin ṣẹ̀rí àkàtó ṣe àtọ́ láàrin gbígbá dídín àti tútù ẹran lẹ́ran ń jíjẹ tí èèyàn bá ti fún lẹ́ran ẹran náà lèèyàn fún mo rò pé tó. Eh, ah, ó ṣeé ṣe àwọn tí wọ́n máa sọ̀rọ̀ pé ọ̀rọ̀ gbígba wọ́n fẹ́ dọ́ọ̀dìn kankan ni ìpẹ́kọ́ jẹ́ pé gbígba áàfù ní fún bọ́yá àlejò tọ́ba wa kíyàn bẹ̀tẹ̀ yìí ò ní basis ẹran ẹlẹ́rìn jẹ́ tó ṣe kókó jù náà ní pé eh, eh, jíjẹ rẹ̀ nítorí délé ká máa fún lẹ́mọ̀ra wa lórí tíṣẹ̀rí ò fún lẹ́mọ̀ mi ò mọ àwọn tó ń sọ fún ibò náà ti sọ̀rọ̀ dídín tá a lọ sọ pé wọ́n ṣe ń dín ẹran òun gan lọ́rọ̀ ànàbí láyé ànàbí ṣé wọ́n máa gba ẹran láyé ànàbí gan eléyìí ó nídìí ká ṣe ẹ̀ béèrè tó fi jẹ́ pé tọ̀ láyà nẹ́bí o èyí tá a bá gbálà fún ẹ tí èsè mùsùlùmí èyí tá a bá ṣe tútù àìfún mùsùlùmí àìfún ẹ tí èsè mùsùlùmí so eléyìí ní basis kankan ọláwọ tààlà àlẹ. so uh, ṣé pàlọ́ àwùjọ àlẹ́ ti kọ́ mi.